tán gbasá wàá tùnú dákọ o lójà tẹjí kpọnù bá sọgbọn wẹnu sùn síbi gbẹlẹ bí yìlọ bá jọ fún demẹ lò bí pradio jí ɛka ọ̀rọ̀ ẹ̀kó ẹtí gbọ́ mẹtìlá mi kudo lè ẹ̀wẹ́nu mo kudo tóró bípọ̀ radio si kú kan ikú àtọ́nu kúndùn kó kévọ̀ èdò tó ẹ̀mí lè mi mẹ́ èdò bípọ̀ radio point com jí bọ́dọ̀ gbé mi tán sí wẹ́lẹ́ yọ mi tó gbé mi bí mi mẹ́yàn mi kó tsábẹ̀ ńlẹ́kpó ẹ̀ránà tagba sákàn bọ́ jọ́nà yadéyadé ee mi inú mi mi mẹ́lẹ́ yọ ee sùpọ̀ bó gégé yé sè bípọ̀ radio si hó yẹ dọ̀ gbé nɔ eh, eye mina hun kaka wo akɔ tɔnu wo anɔ tangba sa si o tɔnu jɔnɔ ti lɛ mi ko awɔ mi ko do le ɛwɛ nu. o oh. ɛka oh, e, e arɔ. ɛka e arɔ. ɛka <laughs> arɔ ɛ eh, ɛ eh, o oh, nko jɛ azɔ mɛ yi di ama mi bi <laughs> ene o nukɔn tse fi to lo mɛ ekpanu kɔn mi mi la ko o timɔte tiwala de afuɖa eye ɔ eba ŋdo tite ŋgbe ɖo eyin dɔ yina dɔ òhun domenu mi tɔn lɛ xɔ bɛ yina si xɔ yi nukɔn gbɔn gbɛ bi xɔ yi mɛ kaka kaka bɔ yina ɖɔ Yorùbá xɔ yi state eɖɔ mɔ miatu ɖɔ miatu ɖɔ àwọn le tɔnɛ eye ilé yin òkan eye kpatsɛ nu òní tsabɛ si òhɔn mɛ ɖɔ dɔnto akpa gègé kó do fi nɛ xɔ eyin kan bɔ eyin ɖɔ yina ɖɔ wɔn mi tɔn lɛ xɔ bɔna ɖɔ esu ilé xɔ bɔ ife yɔ àwọn le de sɔ yina ɖɔ xɔ gbɔn akpa yɛ ne xɔ mɛ xɔ eye lɛ dɔnu to nu bo ka gosi kaka tsabɛ bo wa obi po tipo radio xɔmɛ mi la xɔ dewo no mi mi kó abɔ oh. mi kodo le yawo no o oh. oh, fɔn gbe exɔn eh, mi wɛna bɔ wa luwɔ mina mina tɔ di o kpɛ de o toro mi tɔ lɛ bana se gbe mi tɔ. bon ɛɛ mɛtɛlɛ mi ɛɛ mi kudo ta c'est une grande félicitation.

woe be koko gbɔn ogbe bibi gbɔn fi bie ɖo nu kplɔ ebo ka ɖe ɖo nu kɔn yi ɖo eti te ŋgbe ɖo akpa ene koe mina xɔ eh, silas eh, kege ati do eh, nu mi. ooo mi ko do le yawo nu o mi ma fɔn gan jia. mi fɔn dagbe eh, eh, o mi kó abɔ mɔdɔ yen nɔ sojaki gbé ɔna hu gan mi o mina mina mina da lɔ mi tite ŋgbe lɔ nuwa. evɛ o de ya. ɛnɛ o zan de diɲɛ xɔtɔn toro mi tɔ mina se o dada tsabɛlɛ tɔndeso si o gbe o axɔso adetutu akikenju si o gbe zan de diɲɛ mina se gbetɔn exɔmɛ yɔ le ŋkɔ didɔ gbɔn wɛ yɔ o ɛnɛ dɔ savɛ savɛ savɛ exɔmɛ savɛ yɔ si wetɛnu ɛ dɔ dzi fite wɛ tán ká bɛ si nenu ka yin gbɛ kaka bɔ ìwà jɛ sáfɛ dɔ dzi xɔmɛ o tsabɛ lɛ o fite wɛ ká gosi bɔ adzi agbanto benin fi bɔ adzi agbanto o so kame bɔ eye nɔ dɔ save lɛ di bɔ sáfɛ yɔ gbe yɔ ne ekɔnɔ mɔnukunu jɛ ogbɛn do eye dɔ ebi yɔ so kame yɔ o gbelɛ nɔ so kpɔ aramɔ yoruba aramɔ idaatsa mɔdze aramɔ gbe tɛmɛtɛmɛ lɛ do fɛnɛ tsabɛ do so do fɛnɛ tso nagolo so gɔna tso ekɔnɔ se ede lɛ singbe ŋun tan ene yɔn kpodo dada o de su me tó wọn kpɔ mi na kente o mi ti lɛ mi wọn o mi jɛti ayayɔ dzi mi jɛti ayayɔ dzi do tsabɛlɛ si o xɔmɛ bɔn mi mɔ mi de mi de do fɛnɛ xɔsɔ de su do fɛnɛ tso bo kalẹ fɔ ba dɔ nu wa de su si azãgbe yɔ eye mi na lɛ fɔ wa bɔna sɔ afɔ rote do bipɔ radio mi do gbetɔn toni ɛxɔ mɔnɔ mi la xɔ eko wa do ŋdɔ ŋututɔn mɔ sɛ doɛ razak musa na dalɔ mi bɔ mi na yi akpa ko enu kɔntɔn nu wa tɔn ko ɔ dadaara na se ho jinja yi gaji. mẹtẹlẹ mi tó nù mi. káàbọ̀ káàbọ̀ káàbọ̀. mi kú tó lè mɛ mi ma do dagbero fia e dɔ safɛ yɔ ani ka yin mɔ fitɛ ka bɛ si o ko ni ko finɛ tan finɛ fitɛ wɛ ka junjɔn ta ne bɛ nu ka gbɔn kaka mi o a do fi e xɔmɛ mi si ko tun mɛ yan. kabɔ kuda zɔ kudo to zɔ ɛnyɔ mi dɔ kakpɔ titi pafɛ e ajo sekretɛr yɛ yɔgɔmɛfi. wɛrɛ ko devo di eto nu mi. ele sunɔ sekretɛr ne. e ye sefɔngbegan. Hmm, e sefɔngbegan ye mɛ sekretɛr ne. yɛyɛ dɔ afuda marcel. ma fɔn dagbe. fɔn dagbe a ma ganji a. ma ganji ye a ko to kan o to fɔn bɛ mina fili mi ko nɔ mɛ n jele ɛna ko sin da sa bɔnna wa sabɛ fi anamlo na bolo ali jɛlɛ ko kan de o mɔ ko sin sabɛ fi glace wo na bolo ali jɛlɛ ko gbamɔ eyi dɔ e ka ko fide fide bo ja ta sa ye bo ne kana se o jɛlɛ hɔn mɛ eyi tsa e bɛ lɛ tɔn do sabɛ gbɔn bɔ mɛ o kɔrɔ ko wa e sali yɔ tɔɔlɔ yina wa mina ko. ɛnɛ cɛ mɛ gosi kutɔn bo jawo yɔ kpo dze mɛri safetɔn karafulo kofi k'ale nɔ jate diɔ karafulo kofi nze ali trɔlɔbo wa tɔgɔ mɛ a pɛn deux kilomètres n'a ma karafu da ko de gosi paraku a kun bɛ ketuɔ e jɛ filen tɔrɔ ni kunu kɔntɔn tɔrɔ palɛ safetɔn nɛ mɛ ka gosi parakuɔ kpo dze karafu ita e kpɔn lɔmɛtɔn e na zeli bɛn kodo ketu si aliɔ e na jɛ karafu ɔbadafi e jɛ karafu ɔbadafi nɔ e ni zɛ do amiɛnkotɔn tɔrɔ palɛ wa mɛ gosi ketu dɔn bo jɛ karafu duan directement na mɔ ọjà ìdíròkò ọjà ìdíròkò de san mẹtọrọ ẹna mọ ọjà ọbada ọjà bẹna ẹna zẹ lo alọdisi mẹgosi ee ketuọ ẹna ẹna zẹ do alọdisi kó wa paálẹ ọni. ẹ ẹ na tiẹ nu ọ tana e ni yọn fitẹ wẹ e ka bẹ sin mẹ e ka xɔ ayi jẹ nukun yọ ntẹ ntẹlẹ bẹ ka jẹ wẹ kaka wẹ wa do yin ayi xɔtɔ o a xɔsu nukɔtɔ yẹ ni yọ yin kɔtɔn o fitẹ o tan e ka bẹ sin mẹ la xɔ tsi. nugbɔ ma xe yẹn nɔtɔfo yan de ɛyɔm na kakɔ tsitsi pafɛ lɔkɔ mi kan bɛ mi diɔn nugbo mi mi dilɛ ko de jɛnkɔn jɛnkɔn jakungba yi fi de yɛ mɔ donna yan dɔ e ka di jɛnkɔn ekolo do ɛdɛkɔn do akɔsu bɔn wɛnɛkiriti wa mɛ ka do akɔsu du ɛ ɛ zɔnbɔ ɛdɔ douze au treizième siècle ekolo akɔsu du ye donc bɛsi treizième siècle a akara jami jɛgbe dɔn akɔsu kɔntɔn jɛ finɔ ɛ yɔrɔ ɔla o bɛ oni tsabɛ. ɛzɔn bɛ n dɔ mɔ babagida ye eko kpo ɛdɔ mina sɛ mɛmitɔn le kpo sɛ do abi nɔvi tɔn abi mɛsɛ do ɛsɛ sɛ yɛ do a ka tɔn xoxo na akɔsɔnɔ do asi esuku do owe o tɔn tɔn kɔ owe atɔn lɛ mɛ asi lokpo ɛnasɔ fitɔ lokpo asi yegɔ ɛnasɔ lokpo tɔn kɔ asi tɔn lɛ mɛ akikɛnju ifa akikɛnju yɛ nyɔkpɔvi ifa mɛ xoxo tɔn kɔ ɔlɛ bɛsi rɛnyɔ enɛ tɔn kɔ nɔviɛ doɔ mɛ xoxo na do ɛ bɛsi si ɛn de trɔkasɔ yi trɛzɛm kajɛ gbedi trɛzɛm rɔ alo azikpodzi din kan lɔmɛ din. ɛyàn oh, ɔ tsobo nu akɔsunu kɔntɔn na xɔ to wɔ. Mm. Mm. e tɛ tɛbɛ ka jɛ ka ka ye mɔnɔmɛ jire e o eye ɖo na wa bɔ nuna yɔ. xɔ adɔdɔn xɔ da xɔ adɔ yɔkpɔ bɛ yɛn ɛn mɛ le yɛn segbɔn na dɔn nu babagi da eh? yi ayi sɔji fɛnɛ dɔn eko bulo statu lɛ fɛnɛ eguze pɛvie gbona ze filɛ. o epɛvie gangan no sam sa. ɛ nsansa ee nɔ sɔ ka nɔ. kɔsɔ hozo ene yɔ. ee nɔ gbona sɔ mɛ kɔkɔ la kan fa bɔn mɛ i bɛ ka mɔ kɔtɔ bilen ne gba mɔ bilen pɛrɛ yɔ mina mina gbɔ mɛ eni sɔ fiyewe do to adɔn na xɔsɔ fiyewe eyɔ akatɔmɛ kɔkɔ la ɔyɔ zan yi de nugbo axɔsɔsɔ fitɔ do do ayi e ma sɔrɔ toa gbɔngudo yɛ tovila mo lɔ un nyɛlɛ yi do a xɔ sɔ tɔ bina vɔ ewa n diɔna bɛ mi dodo fiye esuprime nyako dɔ bɛ wo ne pɛ viɔ ne fiye esuprime dɔ ne tɔnsi wentɔn wɛ ɔlɔ bɛ wa ewɛ toa jijɛn tan ekiriti ewɛ jijɛn. tsabɛ si akɔta akɔ biyɔ fitɛ bɛ asin kan itɔn ka gosi do mɛlɛ ti mɛlɛ nɔ igosi awɔ gbezi igosi awɔ ni igosi fitɛ fitɛ tsabɛ lɛ yɛ de ka gosi bɔ axɔ yi do fi káàbọ̀ ẹnna cẹnuwe mẹ sábẹ filọ nàìjíríà mi gosi Yoruba mi gosi sábẹ filọ bìọ dàgbò mi tọ́ndì. mẹ nkọ ẹ tọnọ yìí. ododuwa dàgbò mi tọ́ni tọkọ edo mẹ do sábẹ bodo grand popo bodo Yoruba bodo ketu tọkọ mẹlẹkpọnọ tẹ fi mẹlẹkpọnọ tẹ ketu mẹlẹkpọnọ tẹ yorùbá ọyọ mẹlẹkpọnọ tẹ grand popo mẹnọ tẹ grand popo eduyanọ esuku rẹnye rẹntọlo grand popo a fi grand popo gbọ kikui. ẹ bọ bẹ àgbọn sí fẹnẹ. ẹ bá gbọn ẹ sọ mọtàn bọ bẹ na. ẹ bɔn mɛ eko lɛ lo. mɛ kpoli ɔ elo sabɛfi elo ketu olu ɔyɔ tɔn da gbɔmi tɔn di nkɔdɔ jɛn kɔnɔ ko mɛdilɛ kura akunkpanji tso mɛlɔ lɛ wa tɔn babagida wa babagida si ra yin miloko do kage gbedi. n mɔ bɔ dodi de di yɔ do xɔn mɛ fi yɔ e hɛn o de y'a lɔ mɛ o kpo wɛyin bɛ e hɛn a cɛ yɔ nɛ mɔmɔ kokolosu da gana bɔn do kazɔn tele bɔn lɛ yamɔ kan le devo do do na fi mɛ ama a ye hɔn kokola kɔkɔ kɔkɔ ko na kɔkɔ a ye hɔn dɛ dole jɔn a mun sɔrɔ dɔ ina yi gbe ɲɛɲɛ de b'a kuma min tɔn bina yɛ do fɛnɛ tɔw kɔ ɛ zɔnbɔ mi kpolo sin tɔn ko do ye kala jɛ gbede. hun o n kun ye ji wɛ mɛnu kɔntɔn ye de ego sin àwọn libo wale kun ye jijɔn eli ye. e jɛnɛ. o a kɔsu nu kɔntɔn ye ne ye ko a kuma tɔlɛ ko de ye wa mhm. ne ye de ka na igbɔn yɔ min na e bɛ dɔɔni gbemi jaabi pɛrɛ egosi nɔ tsawo mɛ de nɔ te k'a bɔ a mɛ ɛ de mɛ ɛ de mɛ de k'a jɛ tome fi sanfɛ y'a jɛ sanfɛ fi di. dɔnkɔ kilibɔ k'a bɔ a tsawo k'a sɔrɔ ban tɛ ne biɔ nukpɛ mi. sakete nukpɛ mi bobɛ bobɛ nukpɛ mi ɔkɔli mɛ nukpɛ mi. dɔnkɔ mɛ jɛte sanfɛ fi lɛ ɔ bagi dasi mɛlɛ ɛnɔ te boyi tɛmɛlo sanfɛ mɛ de la ko nɔ te k'a bɔ a esɔ ka batɔnji dɔn dɔnkɔ akɔsu ɔlabɛ kɔmi dɔ jɛ kɔn ɛ eh? mɔdze esubu agbɔn ne parce que mediating resources nkan mɛ gileji bɛɛ jawe mɛ kanfa lɛ dɔ ko awa safɛ fiyɔ akpa akpali yɔ amɔ kani awa safɛ yɔ atiɔnjɛ fɛn ne nukɔ filɛ ne a jawe akpa lɛ zitu yɛ amɔ mekɛ metsɛ lɛ maso mɛ o kanɔsi nkɔ yɛ wudom kpɛri yɔrɔ safɛ gbɛmɛ dɔ ko kuju ɛyɛ mɔ kuju lodisi koe fiɲɛ n'o tɛ di yɔ ne fi de e yɛ jɛ fiyɛ esu n'o tɛ fiɲɛ di yɔ ne b'a bolo sɛji tɔlo ale tɔn jɛ kɔn fiɲɛ asiko tɔlo dɔn fi bɛ yɔ mɛtɛnɛ si zu kan mɛ bɛ wa bɛ xode bɛ zene safɛ mɛ lɛ de tiɲɛ do a xɔsu bɔ jɛ jire ko sisan a kpa parce que yasɔ xɔsɔ pati de lɛ ti bɔ ele le do atiɔ ɔnɔ ko do xɔme ne na zana bi de tso yina tɔn bena yi atiɔ kɔn bena ko dɛ kpan tovi lɛ kpan kpan gani lɛ kpan kpan bɛlɛ balɛ lɛ kpan tso bena wa jijɔ ko da xɔ gbɛ fi ayi gba mi fɛ si wonimua tɛmɛ fi nɔtɛsi tɔ nɛ wonimua fiyɔ eblo te te si akuntuma tam bonya wani gile bɔnɔ ba de bɔnɔ sa oigɔ adeleke yɔ ɛyɔrɔ ifa akekɛnji lɛ si mɛ xoxo nɛ ɛmɛ wòle ŋdu akɔso tome fiɛ nɛ tɔn wòye ka xa azikpo diɔ ŋkpɔ tome fi pɛpɛpɛ nugbɔ mɛ eyi nɔ te si tɔ si bɔnna mɔ te yɛ fi mɔ wa parce que eya gosi fi dɔn ifa lɛ lɛ wa eka wa esukuma esuku yi gbeni akekɛnji mɛ bibɛ ina nɔ fi ina nɔ fi mɔ mɛ fi dɔn akekɛnji yɛ zɔn nizɔn akekɛnji mɛ lɛ nkpolo fi nugbɔ wòye tɔnu ewa sɔ dagbe edɔ mi dɔ edɔ wɛ egbɛgbɛ yowɛnu senikuse kɔntɔn wa senikuse gosi nizɛ wa inu amu efi kabo de dɔn bo wa sɔrɔ ne dɔn wa senikuse sɔ moto ni tso ahɔbilɛ ekɔnkule mɛ tete bo sa moto tɔn inu suku dɔ bia. o sáfɛ jɛn inu yin da yi ya àbí nkɔ tɛ inu yin da yi. kaabɔ sáfɛ jɛn inu yin da yi si dagbo dagbo tsilɛnu sáfɛ jɛn yɔrɔ. hun o de nɔ la sáfɛ yɔ tsabɛ wɛ nɔ ha dɔ. ekiriti yɔ ekiriti le kpolo ya yevowoe nɔ sáfɛ s a v e sáfɛ ekiriti yevowoe nɔ mɛ yoruba woe nɔ s a H, ash ɛɛ minɛn yɔrɔ ca bɛɛ nsɔ ali bokudolofin bɛ àwọn sin tradition ɛɛ ca bɛɛ ka ca bini ɛn dɔn sɔɔlen bɔ ko a ye kun gbãn. ɛ a xɔ vilɛ gosi tɔnbo wa filɛ bi o wa meleko nɔ tɛ le mɛ o ka nɔ tɛ file bɛ mɛ nɔ tɛ tɔmɛ fiyɔ ɛ zɔnbɛ ɛ dɔn mɛ nsɔɔlen bokudolofin b'a jijɔn fi ayọgbẹmẹwẹ àbí tsabẹgbẹmẹwẹ yìí lọdún. ayọgbẹmẹwẹ ìran yọrọ tsabẹ eye fo wenu ìran sabẹ. o numọ kọtọn bọ ika doro alin kutu ẹkọ ni bo edoro tsabẹ ho dọ bẹ yọ o eko bolo hoe tẹ numọ di ahosu de tẹ hoe nu ẹ. ẹnẹ ọba alamu atọnlu tẹ. ọzu atọngọ. atọngọ mille huit cent quatre vingt à mille huit cent quatre vingt sept donc ẹ wa bá a lọ bolo sabẹ tó o do o tó o edi jan ye parce que mẹ ko wenu ɔ ebe nɔfɔ gba pale atɔngɔ mun e y'o kɔntɔn. mɛ kɔkɔlɔ ko bulon tɔnu kɔntɔn e va do e ka va do o tɔngɔ wɛnu ɔba alamu atɔnlu tɛ e bɛ atɔngɔ. mɔmi atɔngɔ ye wa da yi tɛmɛ ka cɛ jɛ gbe. k'a jɛ gbe di e gbe atɔngɔ do hɔn mɛ. atɔngɔ do hɔn mɛ fi tangbasa xɔtɔn yi mi le nkoro ɖiɖɔ gbɔn nu mi wɔ yɔ mi ŋu kaka bo itsabɛ lɛ si xɔmɛ bo xoxo ɖe lɛ si kan bo do tun le tan yi gbɔn ka dze fi di yɔ ene mi ɖo to ɖo kliw mɛnɛ lɔ vi nɔnu ɛ vi kɔnɔyɔ kpe ɖe yɔ le nkoro ɖiɖɔ gbɔn nu mi yɔ o dada e xɔa yi bo ɖo tsabɛ lɛ si xɔmɛ ɖo fi di yɔ kpɔmi kpokoro xɔ safi o dada o mi kudo le wɔna ɛka e yɔrɔ o. Ẹdi dada. <laughs> Arúpẹ́. Hmm. Ẹrọ ń sọ yín gbọmọ ẹ jẹnẹ bẹ ń mi kó do àlè. Mi kó do àlè ẹna tiẹ̀ mi de so bọ̀ mi hun kaka bọ̀ wa bipọ̀ radio ehome evivi nu mi de so. Hun ẹyin dọ̀ mina dọ̀ o tan xo bana dọ̀ tsabẹ̀ si xo dada ɖe so ɖo fi hɔn na kanubiɔ dada wɔɛ tso bɔ dzonɔ tsi lɛ na wa dze tonu tɔn eɖɔ yina e ɖɔ tan xɔ histoire yina ɖɔ dodonu origine tsabɛlɛ tɔn fitɛ wɛ eka bɛ sian dzi dada na dalu ɖo ŋlɔ zodzage gbe ɖo kpɔɖokpɔ sɔyin de me bonu ena si ho dalu me mina si ho mɔnokunu dze ɔ nukanbiɔ tse me wɛzɔn le dada ɖe gbe yɔ fɔngbe yɔ eye na mlɛ wo gandzi ahɔn histoire kpɔdo origine tsabɛlɛ tɔn kpɔ fitɛ eka bɛ sian dada si ho dalu mi kpɛ ɖe yɔ dadana eh, eh, e, le vɔ ɖɔ ŋkɔtɔn eku gbogbo wi ye ŋgbɔ la o gbogbo wi ŋgɔ da fún oní kẹ̀kẹ́ wi mo wá nkíni nbíbí wa wa donc euh, ẹ o ni o ní ọ wà mi bí n sọ tsabẹ ubi òyìnbó nkọ nkọ ŋgɔ òfin lédè ìfọn. ene o mira ko silas o mi me e maka ya zo ene mi ale yo <laughs> mira da lo mi pere o mi amo ku dada zin ro dada mo ro fon gbe yo e e, e wa nu ye pere ɛ o kábíyèsí o e dogbe mɛ bi mm-hmm. bo mi ma fon aji hwe ma kanji aji dɔ tã gbasa eyɔ mi bɛ mi kun ka si gã yɔ ni o bɛ do wa bip radio emi de su bona gbadzɛ nuɔ me eye gbe ma ka anyi gbe o nu me eyɔ nye ɔnyɛ do fi ɔnyɛ na gɔ alɔ ni bona nɔ timenu to do mi tɔn lɛ ene ɖe nkanbiɔ gbɛn eyɔ minavɔ xɔ kanbiɔ ɖo gbɛɔ mɛnu dada bɔ enana si kɔn tɔmi eyɔ dada si ko do gan bɔ fɔn gbɛrɛ kpɔɖo kpɔ biɔ mɛ ɛyà fi mi wofi nu o tɔrɔ mi tɔrɔ ɛdi su mɛ. wọn ní àwọn tí a bẹ níbi ni ó kúrò. ẹ ẹjọ ń sọ ekọ mi ti tẹnɛ. ẹ sọ tẹlɛ. ẹ ọba Adétutù Àkànmú onítsàbẹ. ìkọ́tọ́ mi tán ẹ̀wọ̀n ọba. Adétutù Àkànmú Ọ̀nìchàbẹ̀. Ọ̀nìchàbẹ̀ ni kò jẹ́ gẹ́gẹ́ bó ni wọ́n yàn ń sọ sọ ní Chàbẹ̀ Chàbẹ̀ Ọ̀nìchàbẹ̀ kò jẹ́ kò jẹ́ bẹ́ẹ̀. Emele no do Ọ̀nìchàbẹ̀ kpọ́n mm-hmm. ẹ̀yin mọ̀ ẹ̀ ya. Mm-hmm. Ọ̀nìchàbẹ̀ mm. ó ti wà. Mm onitsẹ abẹ koro da yi xoxo. ẹẹ ọmọ ọmọ ọmọ Nigeria. vivu Oòduà tán ẹ Oòduà kanyi mẹ jọ mẹ bie lo Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ sadi ńlọ kini olórí gbogbo ọmọ Yorùbá. ewe va kún mẹyin Nigeria bóyin Yorùbá lẹ bìọ Oòduà ewé yìí dàgbò dàgbò dàgbò mi tán lẹ̀. lákọ̀ọ́kọ́ ọmọrin ọmọ ọmọ bíbí Oòduà ọkọ́kọ́ jẹ́ ńlọ́kọ́ jẹ́ Ọọ̀ni Ifẹ̀. mẹ Odùduwà jẹ èjìlé nukọ̀ngbẹ́bí tán ẹwẹ́yìn Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ifẹ̀ ẹwẹ́yìn dada Ifẹ̀ tán. léyìí ó gbé nkíní ọwa jọ ee kini ìfẹ́ nẹ fún ọmọ ọmọ ẹ. bẹ́ẹ̀ wá jó àsìkò ilé ìfẹ́ tán nú vivu tán. ẹẹ n jẹ ọ̀ràn mìíràn. ọ̀ràn mìíràn wẹ vivu nọnyi. donc ọmọ ẹ pàápàá àkànbí ọmọ ẹ àkànbí nẹ ẹ ń kọjọba. ọ̀ràn mìíràn sì vi ɖe nya kan biɔ eye ɔɖu dada eɖu kábíyèsí ya eɖu ɔba vivu tán lɛ. ọ̀ràn mi àná bí mi jẹ. vi tẹ́wé wẹ́ obi ó bi ó ketu, kétu. E, ketu, jì kétu alákétu mẹ́wọ́ si sí pojì. òun lọ wà nàìjíríà náà yìí kínní ó bi onitsa bɛ. edzi onitsa bɛ. obi obi oni onipopo. edzi popo onipopo. o grand popo tɔn ɛlɛ ni murukun jɛ mɛ bi o onipopo dɔ yɛ. donc ɔmɛ taa ni ɔmɛ taa ni n'o wali y'a ye li y'a benɛ yìí mẹ́ atọ̀ vi ẹ̀ òdùdú àti vi atọ̀ òdùdú àti vi vu atọ̀ yìí ni ọ̀lẹ́ wẹ́ dasa bowa benin si ayi kó gbàǹjì. ní oníyẹnẹ ní ọ̀n mẹ́ yóò kú bọ̀ ọ̀rọ̀ àmìyà àti kíní yóò kú bọ̀ ọ̀n gbé nàìjíríà ní fi ní fi donc nbẹ ni ekọ onitsabẹ ó fi wà kò jẹ́ pé kò jẹ́ pé tsabẹ báwo ni wọ́n sọ Mm bɛɛkɔ eyan mi dɔ oduduwa si ne yɔ vi tɛn o yɛ dzi atɔn ne dasa ee gbogbowa bene to ne ene mm. ekpo lɛ ɔran mi akpo ɖo mɛ tɔn ee nɔvi tɔn lɛ kpoɔ yɛ de tsi nigeria si tó kpɔn la lɛ bodo dugan dèmɛ lɛ nɔ dɔ enɔvɛ do si dɔ ewa sùn yìí ọ̀ni tí abẹ́ ló fi ọ́ èyí mọ́ ọdún wá mm. sí vi. vi lẹ́wẹ̀. vi lẹ́wẹ̀. ọ̀ni gbé nàìjíríà o òun ni ọba benin benin benin benin city. Mm, ẹmẹ nọ benin mi ma tọ de mi dẹ mi benin diyan yìí kọ́ hu ẹ̀ mi de bọ́nà de pasoso nu nínú benin tán mm. ẹ̀ka benin si tó ọdẹ sùn lè ọ ẹ̀ dò nigeria mm. lò tọ́ tó lò fi ne fẹ́ẹ́ lọ́mìnira fún ìwé nu ẹ̀ kí ló kó jọba bẹ́ẹ̀ náà ẹ gbàjẹ́ mẹ́. mẹ́ẹ̀ yóò pọ̀ ọ̀ngbẹ́ náà hmm. bọ̀ wọn wà bímọ náà fi ṣe kínní donc ń bẹ ní tsabẹ ọbẹ ẹ ní nǹkan báyìí douzième siècle ni òní ni ọwà líyà tsabẹ wà fi créé wà fi dá ilẹ̀ tsabẹ ńlẹ̀. le ẹgbàá ẹdọgbọn yẹ mm. ọ ìnádọ tsabẹ ọbọ ẹlí dona yẹ ọ. 12e siècle ene yɔ tɔn lo fɔngbe mɛ o. ɛɛ eh. eh, eh, si wɛnɛ nu ɛtsia e bɛ o bɛ si. o bɛ si ɛɛ mɛ ba ọmọ òdúdúwà oníjàbẹ́ náà wà á ní ọ wà bá ònìyàn ni ó ti á bá ònìyàn. lẹ́yìn dídọ́gbọ́n rẹ ọ ee mi dọ̀ mẹ́ ẹ dó tsabɛbo eh, lidona yɔ eh, boyindagbo yɔ boyindagbo yɔ mm. odudu awɛ eye ka wa yɔ gbɛtɔ koro ekugba dzi yamu gbɛtɔ fi nɛ. oni wọ́n eh, donc ìlú wọn nọ bàjẹ́ ọ wà mm-hmm. ní tọ́ gba wo de de ọ̀nà bí ìtsà. e àti manigiri manigiri. ọ̀nà tsekini. yéèmẹ̀ yìí ló tẹ̀ ìwé nílẹ̀ ìwé ìtsà lẹ. manigiri. le odua wa lasukue neni ntsabe ɔntɛ ɔntɛ atɛ kini ɔla oni ee ee kini sɛferi traditionnel o hmm. ɔga ilu kɛnkɛn nyanja ila ɛɛm ɔla gẹ́gẹ́ bá ọlá kọ́kọ́ ọlá nyẹ̀mbẹ̀ ti kọ́kọ́ ọlá ẹ̀ kíní níjàbátá ọ̀la eh, bẹ́ẹ̀ ni mo jẹ́ gbọ́n pé wọ́n ṣe ọ̀la àtúkọ̀ wọ́n tẹ̀ kíní ọ̀la ńbẹ ní ilé tsabẹ́ ilé tsabẹ́ kẹ ẹ̀rọ àtúkọ̀ ẹ̀ ọ̀la òjòdú ni ọ̀la ẹ̀ donc ekọ̀ wọn nọ ni lóni wọn ń jẹ lọ nínú jàbátà kọkọ ìlú la kú wọn nọ kiri bọ. Bon. ena de eh, onitsabe ewa bo li toɔ do le yɔ mɛ emɔ lɛ yɔ eɖɔ ti dɔ toɔ edzidza yia manigiri itsa lɛ edze mɔ dzi yɔ to ɛnɔ to bɛ to nɔ yin to edze kpɔn to kpɔn lɛ do kpɔn kpɔn dzi yɔ eti edze ti to dzi bo nu nu nu nu dzɔ nubɔ mi la mɔrɔ nukun de dzi do kpɔ me kan i moro fini o eze ola le do ton pola lenu kon do po po ba ya tun do ka e oni cha be o we pa che nu e me bi bo nukun tɔn lɛ tó tɔn kpɔ nukun kpɔ bi yɔ ɔla lɛ wɛ nɔ tó xɛ bɛlɛ lɛ do kabi esi yɔ. ɛɛ ń ke sɔfin lakɔ ɛɛ kini ɛɛ ilé tsa bɛ ni. Hmm? ọjẹ ńbẹ ní onitsabẹ kini ìlú yòókù bọ̀ wọ́n wà lọ fáwọn wọn ni gẹ́gẹ́ bá chefferie traditionnelle ẹ̀hẹ́n wà lọ fáwọn wọn omi wọn ti débẹ̀ wọ́n ti wà bẹ́ẹ̀ ṣáájú ọmọ òdòdó wọn kéde abẹ. lẹ́yìn ìwọ́dọ̀ àpọ̀ndá yìí ọ edze mɔdze e nu ye amɔ bo eye hoe nu hoe wa eye e de gba nuɔ hã ye gã dze mɛ nyɔ lɛ wo bɔn ee kili bɔ diɔ eɖo vonu ile tsa bɛ. Mm. jabata de su jabata de su e mɛ de wɛ do nukun bo jidzɔn asi po kili bɔ tɔn di bo jidzɔn jabata si azin pozdi kabwa kabwa ɖe soɔ mɔ etsi yɔ nɛ bɔn yi kɔ etɔn de egbe ba enu eɖɔ mɛ lɛ atɔ lɔ an yɛmɛ nɔ du gan lɔ fi lɛ nɛ. eyɔn o eyɔn mi yi ayɔdi yɛ yɔ mɔlɔ dada lɔ kɔrɔ bɔra gɔna. bɔn ɛɛ o eh. mhm. eh. pɛ titi o de ni nkɛ dix-huitième siècle c'est à dire nkɛ b'a ọgọ́wó mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀ ẹ́ ni Babangida yìí ẹ́ migration ńlá ti Babangida yìí ó kò lọ́yọ́ ó ń gbé mbòkó bọ́ ń gbé mbòkó ní wọ́n fi sọ̀kalẹ̀ ya bọ́ ń bọ́ wà mbòkó ni mọ́kànlé ka wọ́n wà. Wa ọjọ́ wà pọ̀ ni mọ́kànlẹ́ ọ̀hún lọ ìkànnì ní Babangida yìí ọ̀hún sọ̀kalẹ̀ ya fi wá ń tsabẹ́ wọ́n fi wá ń kà bọ́ kìlìbọ̀ gbà wọ́n dún òun tsa o kìlìbọ̀ ee kà bọ́ tsabẹ́. ìrànlọ dix-huitième siècle ọ mẹdẹlẹ hmm, gosi Ọ̀yọ́ kpọ bẹgẹgẹ báyìí Babangida yìí sí mẹlẹ mẹlẹ ekpro mokole lẹ kpo donc egbọn tsaworo. mokole lẹ o. mokole o yéé dẹ kó fin nẹ ẹhẹn bẹ wà á jẹ mokole lẹ dzi. do boko wa ye. ego si. yéé nọ kpɔ. kpɔ ahan ekpro mẹdọ yéé nọ kpɔ ha mokole mm. eh, lẹ lo boko. tó bó a jẹ te bon tsa ro kaka tsoa dze tsa bɛ lo. ɛ o mi se dɔ bɛ n jele o oh, baba gida yɔ eho eh, ye nu eye do fi ne yɔ o oh, eno hozo gangan nu sanu sanu emi eh, do to ti yɔ bɔdɔ do filɛ sa bɔdɔ mɛlɛ ɛnɛ ne yɔ ka ɲi gbɛn o oh, dadara gbadzɛmɛ kpɛ de ya o baba gida yi eh, o de. ɛɛ baba gida yi ɔlagba ni. sunu sunu kile gbɛnu ɛ e. baba gida yi sunu kile gbɛnu ɛ. E. ọkàn ni ebi bọ́n wá nkíní bọ́n jọ wá ni lásìkò yẹn wọ́n kó mbòkó ni ogun wọ́n gbé mbòkó yìí nọ bòkó ewe ya. ya mbẹ ni kíní bòkó ni. irú bẹ báwọn ni. boko bariba ńlẹsìn tòmẹ kàwé. ọjọgbẹ àti bẹ báwọn bẹ. ẹnà kpọ́ha bariba ńlẹ. dùsọ bó kó bẹ́ẹ̀ nì bọ́n wà lé àtsá bẹ́ẹ̀ nì. wọ́n yé egosi bó àtsá bẹ́ẹ̀ yẹn. wọ́n mú kó bẹ́ẹ̀ nọ. egosi tán múlẹ̀ ekọ ibiawo. ẹ hmm. mẹ biawo lẹ bó ni lẹ. Hmm yorùbá kì í pè ọmọ ẹ ń wòrò. yorùbá náà yọ vìtán lọ wòrò a donc mm. bariba sin eh, ìkọlẹ náà. ìkọlẹ ẹnbẹ eh, mi mm. eh, gónìtì yọ wà náà ìwà àti ìbẹ̀rẹ̀ báwọn ńbẹ̀ ló ńbẹ̀ ló ti yá. donc wẹnu e e e do e nọ kpọ́ ha bariba ọ mm. fi gosi yémẹ bó do wa. Mm. Non, non, ça dit Gonouti. Ah, Gonouti, ah, ok, eh, ok. Plaisanteria. Plaisan... Eh ouais, eh ouais, nous égosi dans l'eau, mm. et eh, nous na donne mi clé au fin. Et pour le chat, bariban le, et eh, non pas, mm. ben non do, et eh, t'as fait d'autres idées où. Nous avons une loni. Kaka jẹ gbe. Bí bàbá yẹn kọ́ sọ ní ẹ̀wú esclave nu bariba bariba mɔ emɔ tsabɛ nu de o alo esclave. ɛnɔ kanu mɔ emi tɔn de. kanu mɔ emi tɔn de. voilà donc n bɛ ni kini ti de donc babagida yi ba ɛɛ babagida yi den kini ŋun nɔ nɔ ɛbi ɛbi yɛn wà lɔ nɔ kini immigration ni ɛ bɔn ɛɛ ɔlata. donc eh, de babagida yi wa vi vi gege me gege kple. ɛ fami lɛ fami gege fami gege di wa ɛ fami ɔlata o. fami ɔlata frɛ frɛ frɛ babagi yɛrɛ tɔn e wa nɔte do do nu yen nɔ do kilibɔ. bo bo bo yin gan lo fi hmm. bɔn babagi la yɔ eku ekpɔ e eh, dɔ a ni e <laughs> mi do fi nɛ. o mi sɔn mi mi mi de o tífì ni ọ hmm. ó ní bí òun gbé bẹ́ẹ̀ títí lọ òun kò ní jẹ nǹkan kọmọ lágbára ni hmm. lọ́wọ́ à ń kà àbọ̀ à. ẹ lọ ní omi nà fi fie ní ọ ìkúnra tún èmi omi kò ní lè náà yóò mẹdẹ sí nǹkan mẹ ọ fie náà ẹ gosi bọ àyíká bọ. ìkàbọ̀ à ló sẹ̀tẹ̀ sí fẹ́nẹ̀. ló sẹ̀tẹ̀ sí bọ àyíká bọ. bọ́ ó dé ń kà àbọ̀ à ọlágbára ni bó débẹ̀. sunu gilẹgbẹnu ẹ sunu gilẹgbẹnu ẹ. ó ní ó ti jẹ́ ọ̀gá bẹ̀. mẹ yín gan òfin dá yìí.

ɔn lɔ ntsabɛ. ye dɛ itsabɛ. bɔn lɔ ntsabɛ nɛ ɛ n'o jagun ha oni ɔn oni odu àwọn nɔ ɔmɔ odu onitsabɛ wọn nɔ ɔn jagun pẹ̀lú ɛ. donc e fún àwọn kpolo onitsabɛ si mɛlɛ kpɔ. bɔn bɔn jogun n'o gba ayé nìlɔ wọn le eh, ahuan fo ahuan si eh, ayi enu le o abc esi. bon mm. o oh. nene o babagida mm, oh, yi o. o babagida yi babagida yi n kabo anu gbe. e kabo awọ ẹbi. cabo e wa go. famille wọn nọ pọ nọ kini nọ famille amutsu wọn ọ̀nà wa ń le tsabẹ nọ gbàá oyè kó lọ́wọ́ onítọ̀hún ẹ lọ́wọ́ ni ó ti wà bẹ́ẹ̀ ojoojúmọ́ ojoojúmọ́ ló ti wà bẹ́ẹ̀ donc bá ń gbà ó bẹ́ẹ̀ nì ẹ oyè nì kò dúró léwu wọn. donc èyí dẹ ìdẹ ègósìn dànbó wa èyí àkọsọsí mẹ fínlẹ ẹ ká nọ èsì gègé dé ya. non tí a kò dúró.

le tour ne s'est pas stabilisé. Mm-hmm. Eh, c'est en ce moment-là, comme il était venu avec Babagida, il sait que c'est un, homme puissant, il lui a fait appel. Eh, ah. Et c'est là eh, où... Et c'est là il y a eu les trucs de Achal, des trucs que, a démontré ça. Et Babagida a pacifié le coin.

babagida yɛ de sɔ ɛwɔ kpɔ. donc n bɛ ni Babangida ɛɛ ɛ amutsuɔ. amutsu bɛ ni amutsu lɛ. onitɔnɔ kɔmu ŋlɔ ɔ ɔ ɔtɔn ilẹ̀ tsabɛtse kɔa kɔa do ye. eyɔ kɔm eyɛ wɛ blo bɔ ee to ɔfa yɔ ni wa yi gan lo. yɛrɛ o ganse. ɛ nɔtɛ de de lee lee o pe wa bɛ Babangida yi au lieu kɔ nka etigbo donc ɔmɔɛ ɔmɔɛ. eze kɔmi ekɔ ye eko kpoyan xɔ ɔmɔɛ eze vitan. ɔmɔɛ yewo ye yewo bi bó de ń tsabɛ yìnyɛn jɛ òní jabata. vitan de dzi lo tsabɛ ɔbɔ nɔtɔn ye jabata nu. ló ŋun ló gbɛya ó fi jọba ẹ wá ṣe fìyẹn bó tó dùn. ẹ ni ó fi jọba òun ni ó ń pè ní ọlá ọbẹ. ẹ wẹ̀ náà yọ gbogbo wọn ti tẹ̀ á tẹ̀lẹ̀ mhm. ẹ tẹ̀ mọ̀ mi dé a àyàngbàgbé ìsọ ẹ tẹ̀lẹ̀ nítorí kétu on continue directement on wà ń cinquante cinquante roi maintenant donc by Babangida eh, Ọláọbẹ Gbóyèénì eh? wọn gbàgbé gbogbo yìí. Mm-hmm. Ọláọbẹ eh, ọ ẹyin mẹnu kan tán ọ ọsùn táwọn wẹ. ẹnẹbẹ ehun ọmẹ ko wa yi. mẹ ko wa yi do tán kókó ìkànnì ehun ọmẹ nílẹ eyẹ jí ẹbẹ sí lò. kẹtùn lẹ ka bulo mọ kẹtùn lẹ bulo mọ. non kẹtùn c'est tout kini continuation láti lẹ́à ń nà ọ́ tẹ kini. Ɔyɔkae mu ɔkɛnɛni puisque Ɔyɔ même il est fait ils sont autour de 50 rois. Mm -hmm. Donc, et mais... Donc il y a eu rupture. Mm -hmm. et, eh, Donc les dog bon dade on. Et donc et eh, bẹ́sìn ọ̀yọ́ dán ẹ̀ mhm. ń eh, lọ ẹ̀ gbòà dodo lẹ́wẹ̀ẹ́ ìdodo cinquantième roi lo ɔ Milo, 11 ah ou mm. 13, 14. o do do tan me yo mi se le men jire o la obe o ni chabe yo e do hosu yo e blo kwe kwa tono kon we mo do gansin po ji bo mende mende vole kale bo a je fine o oh, o oh, mi do a hwan ho zan de tin o oh, to te te po do chabe le po ka fun hwan wa yi do kan ti chabe te ka do ipo e, apo men le ko sin yo, tentin donc misero mɛ n jele olu tan mɛ mi se ho keke. ifɔ kɔda uya ye agbome o fɔ uya lɛ koke nítorí. àwọn àgbò mẹ́sìn àwọn wo ẹni ń tán lẹ ọ ẹ tó tagbanú yìí tàn ẹ ẹ inú bẹ́ẹ̀ dọ̀ wa ahɔsoro tɛ do fina hwene no nɔte ɛɛ lakɔkɔ kɛ mɔsɔni ampi dɔyɔ ɛn ampi dɔyɔ ɔ ɔ ɔ wa titi alada agbome titi agbome ɔ sɛn kini fún tribu fún kini ɔ ɛn eh, donc lasukene ọlá lásìkò yìí ọlá ò bẹ̀ mọ́ kẹ̀kẹ́ wọn ni ọba yìí ó ti wà mọ́ kínní ọ de sorte que Tchabẹ àti Kétu ònìyàn jẹ́ Yorùbá ọ àǹpí dọ̀yọ́ ni ń pòtìjì wa. ẹ dọ̀ hwe nu e nu yìí mọ̀ ẹ yọ mm. Kétu Tchabẹ ẹni ọ̀la mi máa rọ̀ pé ọ̀yọ́ ńlẹ̀ kẹ́dẹ́ ní à ẹ àwọn anáfùn yìí ọ ọ̀yọ́jọ́ èdò wa mm-hmm. ọ̀yọ́ ìkúdò ìtàn ɛɛ sɛ bókdalɔ yi ampi ampi ɔyɔ tẹ mɔsɔni ɛɛ one no ti ampi ɔyɔ wɛ wa kaka fi nɛ lomi dɔ do kpo lɛ wɛ mɛ de ɔsi vigilɛ kɛ dɛ wɛ o. donc le ɔyɔ ɔwà ní ìtso àti fílàní o fílàní donc ni ɔyɔ kò ampi yɛ. E, ekata. ekata bɔn bɔn ɔkata bɛ yen ni mhm. donc agbome gbogbo ni ntoye les tribus là ça passait par tsabɛ. ok wenu ye ɔyɔ ee ezi alɔ do agbo meji bo rɔ nu mana gba mi bo funfun mi ami nana sun nyɔnuvi le nu le le sa vɛ wɛ n'o ze gbɔn. Mm. pono yi gbósọnà yi ọyọ gbósọ yi fula, ee ọyọ ká jẹ fúlàní jẹ zozomoji ò tán bọ ẹ má sọ do ọràn tán bọ kóró fúlàní gbósọmọ <laughs> mọ má sọ mọ bíbolo fúlàní lẹ mm. mẹ jí ó tún àlọ dó lẹ bọnà fún àwọn yẹ pẹpẹ ẹ ẹ abo mẹlẹ rẹ gan ọlọ dọlọ bayi la mo ti tẹ o ti tẹ bọnà gbà ẹ ọwà ọwà gígbẹ gbogbo ní tẹkíní ló ló lọ bẹ sí dààmú wa donc eye eh, agbomemɔɖɔ ame yi nukunde dziboɖo egudo xɔ xɔ eba kɔsɔmɔ tan ni o edze egudo lobo dze àwọn fún do yìí. ntan gezo ni eh, gezo ó eh, fi kínní láti ngbà ẹ̀ nìyẹn gezo bẹ̀ sí àti àdàmúdójà ọ bẹ̀ sí kékinní. gezo àdàmúdójà ẹ ẹ àdàmúdójà gezo. donc ní kínní ẹ. Eh, àsìkò ọba akínkanjú ọba akínkanjú ẹ nbẹ ni wọn wà fọ palẹ ẹ wẹ nínú ẹ gbàá. <laughs>

trois palais. <coughs> Non. Eh, ben, mais c'est bon, clé Non, le palais détruit. Eh oui, les, palais détruits. Les mm. palais détruits. C'est-à-dire qu'il y a, y a les palais là. Il y a un palais, le premier palais, c'est là où était Olaobé. C'est ça que a été détruit pendant le dont je parlais là. et, mm, et, eh, eh, sous Oba à qui kenju là? Eh, eh ne? Eh, mm. eh, mm, sous, au bas, ouais ouais, a qui kenju? A hein? C'est mm. ce palais là qui a été détruit. On ne compte en rien. Bon, après, après, quand, ça s'est refait de ce là, sous au bas hein? Le troisième. Euh, le troisième, le quatrième, roi. Eh, wow. Eh, eh. bah, eh, bon, comme tout était désert, comme tout était disait, hein, c'est en ce moment-là qu'ils sont partis faire le, le palais sur la colline. Et il y a un, large plateau là. Et ils ont fait, ils ont fait un truc, euh, fait ça comme une citadelle, mm. entourée de murs, Des hommes Sur un kilomètre. Donc, là, il y a eu encore problème avec euh, <laughs> et le roi a été tué là. et, les gens se sont dispersés encore. bon, après ça maintenant, il y a eu, quand les gens sont venus avec euh, Oba Alamo à mm. eh, ils sont venus recréer oh, Oba oh, oh, à Tonloutela, eh, eh. à Donc quand il est venu, ce qu'il a fait, il est parti d'abord demander la protection d'Abomé. Mm -hmm. Et, et les, les Abomé ont accepté.

je rends hommage à Sa Majesté. Eh, eh. oh, ok mo <laughs> kí kábíyèsí. ẹ eh, dọ́gbẹ̀nu kábíyèsí. ọba adétutù akẹ́mọ́ oníṣàbẹ̀. ọba adétutù akẹ́mọ́ oníṣàbẹ̀. fún ẹ dọ́gbẹ̀ni. ó jẹ́ ribiribi yé ọ̀hún ti gbẹ̀tsẹ̀ lọ ìsìn léwu ètò ah, yé wọn lọ lọ́wọ́lọ́wọ́. ngba yìí baba ti ṣe àlàyé ó ti kán nù ẹ̀ka là ń ká mú là ń ká fi sọ ìbéèrè là ń ká fi sọ ìdáhùn ẹ̀ tiɲɛ e mina e mina jo e mina i gbẹnu nuki kan nukan bi ọmi tan. mọ̀ pé nkẹ́ yìí bàbá sọ ni pé palẹ̀ yóò jẹ́ ààfin mm. àkọ́kọ́ yìí ọ̀hún tú. ee ne ka di. ee agbome ọ̀nà tú. ahan ẹ̀rọ nu kan tán de ẹ̀hẹ́n gba ọ̀hún mẹ́ ẹ̀hẹ́n gba agbomẹ́lẹ̀ ọ̀hẹ́n gba. èkejì ìyẹn ọ̀hún tú ọ̀hún kọ́ fi ọ̀bọ̀ tẹ́wà ní ìyókè yene èdè àìyedè náà yà wa ló mú ogun ibà ibà sàárẹ ọ̀nà tù. ee mẹ́mi tán ló pọ̀ ẹ̀ dàn bàrìbá sí àwọn àgbà yìí pẹ̀lú gbà wọn mẹ́. ìyá àgbọ̀mọ̀ wọn wà fi tú títsà bẹ́ẹ̀ lákọ́kọ́ ni léwe ba wọn wà ń gbẹ̀sẹ̀ yín àgbà yìí ọ̀rọ̀ ti ní tẹ̀lẹ̀ léwo wọn ni bọyọ wa ọjà Fúlàní dé bọyọ ka ẹ ọlọlẹ ni wọn wà gbẹsẹ la jabẹ wọn. ee agbomẹsin ahwanu kọtọn ee eba họrọn ee Ọ̀yọ́ kó dalọ ee o tiọn alọdo erida ibọ Ọ̀yọ́ wa gbà ọ emọlọ ẹ yina bloxa jabẹ nlẹ ewẹ ni o. ìgbà yẹ ọba àlámọ́ atọ́nlu tẹ́ ẹ nẹ. wẹ́rẹ́ náà ọba àlámọ́ wa nẹ. òyìnbó wọn ti pín ya wenenu yovo anyu wewe no leo yehowa bo gba ye do bo kan ye. E. lẹ́nẹ̀ àti tsabi e, wọn gbà fọ ní agbómẹ ní ń dojú kí wọn bàbá àlàmú atọ́lùtọ̀ ẹ e jẹ́ ẹnẹ lọ́lọ́ ọlọ́tse allegiance fún. ee yovo wa bólẹ́bọ̀ kan ye yọ ọba hmm. àlàmú ẹ mọ̀rọ̀ nù efin ne yọ hmm. agbomẹ́lẹ́dzi jẹ́nsìmísì gàngán tó. Mm vos si ho nɔ ayi. bó tso bó siga nɔ ayi. o dada alo alo bile nya kɔkɔ de na. ɛɛ ɔba ala ɛɛ ɔba alamu atunu tɛri o joye bɔn o joye bɔn atɔn kini tse donc mɔsɔfin sɔni ɔlɔ ɔlɔ ba. agbome. agbome ba ee kɔ kɔ kɔ kɔ bɔ ee n protection agbome gba. imo aba alamu imo agbome boro ah mino gudoche o agbome donc ọba alamu kò pẹ́ lóye. eka eka mm, ojú ọdún ọdún méje tɛn donc on est ni là gomme va négocier mais eso wọn do tọ eso ezọ yìí eso o gbọmọ ọba ọba akẹmu. ewa yin ọba akẹmu. ẹ̀hún lọ àdí ọba akẹmu. ewa adùnkàn ló bó awozo. ẹ ọba òun ní nìlọ ní wọn fi ń ṣe kínní ẹ ọba akẹmu òun kọ àbájọba. ewa do gan pese mm. akíkanjú ìfà mm. akíkanjú ìfà sadi ọkadjọ yẹn o kaɖuɖɔ do anɔ ìfà lɛ kpɔdo akíkanjú lɛ kpɔsi tɛntin. ɛɛ sadi ìfà ìfà wọn lọ bá joyè mɛ kɔmi abome wọn wọn ti mọ sọ ní oníyé wọn ti mọ wọ ẹ wọn nọ wọn nọ àfi wọn à ń pose ọba akẹmúnẹ. ee eh, agbomẹ ńlẹ mọ dọ nɔ e mi a dɔ ti dɔ e kun ye yɛwɛ na dugan wa kɛmɛ wɛ ti jan dugan a fa wɛ e agbomɛlɛ kamɔrɔ mɛ ni ɔ ogun kan gan ganjɛ e yɛ wɔ e ko e tun le ɛ o tun nu yi wa tɔn o tun nu yi wa tɔn e b'a sɔn bɔn ye gbɛ yɛ bo ze a kɛmɛ bo to di jɔn a si ko ji kanu kanu n'o bɛ ni ɛ lásìkò aw b'a kɛmɛ nɛni òyìnbó wa akɛmɔ wenu ɛ e, yovo lɛ wa. Mm-hmm. o kilan. Eh, mm-hmm. eyɔn o dada ina eh, eh. tiɛ minnu mɔ jɛmɛ ne lɛ o matɔrɔ hɔrɔn to ten o kamezɔ ɛ e, minɛ wa hɔrɔn o toro mitɔ lɛ yɔrɔ te bɔra kan hɔ gege bi yɔ razak musa na da la mi bɔ mina yi akpa ho ewe kɔ kilo ntɛju wo mi bɔ mina lɛ kɔ wa. bip radio. akɔ mitɔ lɛ xɔ aṣáde Veronique mọ wà láàfin Benin mọ jẹ ìná ọba Benin àtàwà ọmọ ìjèpè yó ìfà làákú àti làákú ọmọ ìjèpè káyọ̀ akéjì ọmọ ìjèpéyó àtàwà ìjèpéyó akéde ọmọ ìfàlákú àtiẹ̀lákú àtàwà ọmọ ìtsepo tsepo kalakẹtẹ ní mọmọ ìfàpín. mọ̀rọ̀ o akọ̀mọ̀lá xɔso wẹ̀rẹ̀ntɔn ɛnɛ mimla nɛ o ntɛ mina si huhɛn o mimɛ ma ka si gbe alɛ ye o ɛ mina mɔnu kunjɛ gbe. esi dɔ do fɔgbe mɛ yan n se fɔgbe sɔmɔ wa. ɔ ɔ e tɛ o de yin do fi. e y'a ye nɔ fi. a xɔso do fi di. do di o sinɔnɛ mɛ ko i dayɛlɛ ɔ kpofi le nawuya dɔ gbɔn jɔn atsade de de dɔ xɔvi lɛ de emla mɛ koko lɛ o. akɔre mla diɔn ɛn esukpɔ dagbo mɛtɔmɛtɔ si akɔwɛ etɛnwe lo xɛn lo kpɔ mɛ pasa nyɛfi dɔn ɛyɔmi dɔ kakpɔ titi dagbo tse ni mɛdedzi yosabalu donc fitiɛ esuku mɛntɛni nkɔ tse ekasi mɛntɛni nkɔ dagbo tse e e tɔn ewɛnyi edetɔn nɛ dzekpeyo de dɔ xɔxɔ wɛnu kadza egbe ti xɛn lɛ kuɔ ɛyafɔ yɛsi ni yeyɔ ko di efo bɛ ɛnaze e giankpa sinu kpa nu kɔmɔ ze giankpa kpa xɔxɔ tɛ lɛ kpa un jeudi fɔnjɛ vendredi tɔn vendredi zanzan ɛnaxɔ nka ka bɔ afi bɔ ye belisi solo mɛ lasopɔ jifi dɔn a cɛ lasopɔ jifi mɛ lasopɔ ji dɔn èyí fɔ eya giankpa yɛrɛ jɛ mɔtɔ mɛ bi e mɛ kpɔ egbagbɔ kpɔ asu koklo asu ìnáko bọ́n tó bolo sẹrẹmọ́nì mɛ kɔtɔ e bɛ sɔn nàwé de alo mìlẹ̀mìlẹ̀ mɔ akpakɔ ye mìlẹ̀ diɔn ìfalɛsi e yɛrɛ mìlẹ̀ di akekeju de asi mìlẹ̀ zɛkɔni di ɛna mìlẹ̀ mɛ gɔsi akɔ. a ta wa a bi na abínà àwọn àgbàdá ọba ìkẹ́nimọ̀dì ọmọ ìṣọwọ́ eré oyè lájàjẹ́ olówó ní kọ́lé ojú omi ọmọ ìṣàṣà èèyàn ní fẹ́ni lẹ́yìn bàbá sí nílé tayátẹ ní fẹ́ni lójú ẹni ọmọ ọ̀pọ̀ ilá obìnrin ṣàkó ọmọ bàbá àwílẹ̀yìn lọ́pọ̀ tójú ẹni ní dọ́ni mọ̀dádúró bẹ́ẹ̀ kábíyèsí kábíyèsí kábíyèsí. lẹ́mìnlẹ́ gbọ̀ndìyàn nọ̀tí sin fọlẹ́ni ẹ̀mìnlẹ́ ló pọ̀ bọ̀ ń ṣe rẹ̀ pé ẹ̀dọ́ kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbàkọ̀dọ̀ sí mẹ́ ẹ̀dọ́ bɔlɔn gba xɔ do tɔnukume le abe fie baba me abe blɔ edo dɔrɔn bɔlɔn gba xɔ do fine edo akpɛ ebe gɔ eɖɔ a meyɔ tso bɛ blene blene blene na blene. ɖe mlɛ gbɛmidɔn nukpɛ yi nye tunana timɛ lo fɔngbemɛ ene o mena xɔ timɔte afoɖa mi de mi kplɔ ŋdɔ akpa mɔ nkɔtɔn xoe kɛkɛ asɔ yi do akɔmlamla o le dada dɔ xɔ gbɛnzi dɔ le ye mɛ wele ɛɖo na no du kan akɔ wele xɔxɔxɔ ŋutɔn le nɔmlagbɔ kle ŋu yɔ ene nɔ yɔ ezɔnji bo dɔ kle ŋu mɔdze mi te mi de mi ka do mena na mi kɔna o mena xɔ timɔte. ɛ kí ni ẹ fẹ́ sọ. bí àbíká lọ nọ ti ìmọ̀ sáyẹ́nsì ìmọ̀ òyìnbó. Mm. angasọfọ ní lápapọ̀ ọba ìtsabẹ royaume ìtsabẹ ilẹ̀ ìtsabẹ vaste au Bénin de six mille kilomètres carrés traditionnellement mm-hmm. ìyàkẹ́ nẹ̀ ń Bénin ìyàkẹ́ Nigeria níjẹ̀ló angasọfọ ní ìwé púpọ̀ kò ti sílé wo gbogbo nkẹyẹ kábíyèsí onítsabẹ sọlọ depuis le douzième siècle. Eh, wi àkọ́kọ́ si amil huit cent quarante huit. e dɔ etan tsabɛ tɔn gege wiwla tsabɛ si gbigblɔ de do benin si àyíkó gbandzi de do nàìjíríà si àyíkó gbandzi. oyo o dada akɔ mlamla ye mla do fɛnɛ di yɔ dada o mi de so mi do fi o tɛ mi ka mɔto akɔ mlamla si o xɔ mi ne mana gɔna mi do ne mana na gɔna dada mi lɛ ka hobiyɔ mi la o ti mɔ te wɛ. Mhm. c'est par rapport au litani au ah. panégyrique. ok il y a quelque chose à ajouter. ok ɛɛ an ka ye pé gbogbo ọba ye tsabɛn o oní tsabɛn o bɔn yan kìnyɛn gbà a y'a sɔfɔ ní àpapọ̀ lẹ́tsọ̀ òkè bàbá o jigini. mɛ te dada e jijɔn asipo di o tsabɛlɛ o ewɛ nɔ mlamɔ àyẹ̀sọ̀bọ̀lá ajá gọ́lọ́njọ́ ń ta onítsàbẹ̀ ń bọ̀ alajakọ majaso. ẹlọ ẹnọ ẹnọ sunu glegbenu si ni ẹlọ dada kábíyèsí ọjà we mẹ edo tsukọ ni ze tsukọ tán wla. a yà sọfọ ní adé táwtáw kò lójú adé táwtáw kò lábùjẹ adé kéyí òkè ó sùn fanfanfan. mímúlájẹ́ ìmọ̀ mhm. sunu glegbenu sí nùyí wa nẹ. <laughs> làwọn yẹn ń sọ̀fọ̀ ní bàbá tẹ̀kúta omi jígí otele ojì gbọ̀ngbọ̀ngbọ̀n ibi àjìnẹ̀kú tẹ̀lẹ̀ ńbẹ̀ ní ọmọ ẹ̀kọ́ kótó kótó kótó fi ń tse bùjẹ́ omi. ẹ o kɛra ko sira mi mi n'a mi mɔ tɛmɛ tɔgɔ na a si fo mɔnɔkuru jɛ o b'i dada. mɛmatunda so kamɛ wɛ de ya e ta yi so bɔ so so hunhun mhm. ba jinaku ka gbɔn fɛnɛ bɔ do kɛlɛ ɲɛ ka mɔ. e dɔw ye milamila o de. a y'a eh, eh, mhm. sɔ fɔ ni awo wa keeku wọn wà ń pè é tẹ o ye bí baba lọ tẹ ilé yẹn di ojúmọ́ gbogbo wọn lọ́wọ́ ni onítsàbẹ là ń kí bẹ. kábíyèsí e, e, e, ọ mm. nusu ẹyin bó do zẹnu nuegosiyan nube dzenuvo. ɛdɛ hmm, e mɔ tɛmɛ misi do to gamla eh, wɔ eh, kile tɔn dɛ. donc ke mɔ sɔlɔ mɛ la n ka ti fɔ ni ewɔ ba ti wa bɛ n'o ni tsa bɛ o ti wa bɛ ɛɛ eh, nkɛ yɛ wa nɔ iwa yan yan kɔn fɔ ban o ti wa bɛ ɛnkɛsi tɔ ti a yi sɔ fɔ ni n wɔ ba jɛ n wo ni tsa bɛ jɛ ni o ti wa bɛ labɛn o ni tsa bɛ ni ɔlan o wa lɔ lọ́wọ́lọ́wọ́ ní eh, vincent mẹ́tàdínlọ́gbọ̀n. Mm, eh, eh, nu edo ede yɔ mm. ebe yin dɔ nu le nɔ mla mɛ gbɔn nu e, susu ɛyin e si mɛ eyɛ diɔ ekpatsɛ nu eɖɔ la lɛ nu mm-hmm. tobutobu eniɔ donc eyin mɛ yaya mɛ vɔ de ya. Mm -hmm mla susua nye mla yi nɔ de boro mɔdɔ yi. eyo eyo ɛnatsɛ mi ɖo bɛ xɔ zan de diɲɛ mi ɖo ɖɔ mɛ ntsele tsabɛlɛ si tankpo do wenu xɔ ne le bi xɔ kpɔ ekun sɛxɔ do wema de mɛ kaka de o mi de mi ka kplɔ do akpa ene xɔ ye exɔ me diɲɛ xɔ esi eh, wa mɔda yi bo azan yi eh, ee eh, ta ne le diɲɛ eɖo tsɔ xɔ mi bolo yi ekpo wɔ abi eɖo xɔ kple eɖo akɔnkɛ tɛlɛ lele itan itan tsabɛ isi ŋkɔ. Ici, il est en haut. Là, 1848. Il est en haut. C'est 1848. La première référence euh, livresque de John Ducan. Mais on nous content. En 1889 aussi. 1889. Il y a un missionnaire aussi qui a écrit. Il y a le père Moulero aussi qui a écrit. Et si c'est non. il y a le professeur John Ige aussi qui a écrit John Ige ici jaha bon kaka je e home dio ta e hwa yi boro e do chabe chabe le si ho si ho nka e gbe kande no boro no kronda kwa bo we ma ho ville klo nja la vile abi me de ba do na mana so di mana mo no kron je me he ze oui on we oui we wla we we ma e da ile de de de we wla bi no John ducan podo mule ro po le John Ige ne le bi se se yɔ wòle yi mɛ wòye ma kplɔ tɔ le hɛn yɔ yina mɔbɔ ha yina bo tɛ yen tɛ ne te dzi ofi di lɛ yɔ yina mɔ. ehe yina o axɔsu nabi wɛ xɔ ayi do tsabɛlɛ si o o ayɔdzi si o o ɔba ɔla ɔbɛ oni tsabɛlɛ si ɔla ɔbɛ hɛnɛ ɔla ɔbɛ si wòle kaka dze fi hɔn mɛ di yɔ o dada ni bi gɛ o ka ne. tantɔ yɛrɛ ye tantôt, tantôt, Gaudier. Wàtàn. Wàtàn, Wàtàn, Wàtàn, Wàtàn. Wàtàn Gaudier. Tí mo sọ ní ọba ọba kínní mẹ́tàlá yìí à ń pè é nì. Onímí mm-hmm. mm. ọ̀ wà yán. Wọ́n gbàgbé. Mm. Yé ọ̀n ṣe kínní ọ̀n lòpọ̀ iye nì oyè nì eh, fún mẹ́mọ̀ obìnrin ani obin kɛ. Ah, mɛ ni lɛ mɛmɛ do bójijɔ asin poji interim quoi. mɛ ni lɛ tasi agbe ɛ gadi le deso yi ɛkɛ asin po wɔ mɛ pɔblɔ mɔ lɛ bɛ donc bá an ka ka gbogbo ni o an ka fɛ lɔ tó seize bɛ. ahan nu ɛna yi ɔmɛ. ọkàn wa balógun balogun koto mm, mm. eh, ni ŋun la gbɔmiɔ mɔ gɛn adeleke ne le bi ko ye bi se ɛɛ ŋun ni ee agbɔmiɔ mɔ gɛn nítorí ŋun lɔ jagun ati eh, eh, ati agbome o. Mm. balogun agbome um, lẹtun iganji do efon eh, kan ha ye tan. eyan o mina yi o akpakoe atɔngɔ nuyiwa elɔtɔn mina yi akpakoe atɔngɔ nuyiwa lɔtɔn bɔ loye mihewa mina yi toromitɔ lɛ mina yi kile ŋkpo bo lɛ o lɛta nuyiwa do kame yɔ ee ehunle do mi ne soti de nuyiwa lɛ o mina lɛ alɛ kɔ adi do si gbe mana gbɛ kan de no raza musa. bip radio time lo ponu ba sɔtɔn lɛ kpɔn. ene mina yi o lo akpakoe mela xɔ timote lo tɛ mi hɛn wa mina ho kan nu yi bɔ xɔ yi do yina kan bi yɔ do mi gbɛdo mana do tsa si xɔ gbedo mina fo wa <laughs> mina fo wa de lo kinkpɔn gbɔ eyɔ mia wa akpakoe devo dzi do so egbe eye dzawe lɛ bɔ akpakoe xɔ kan bi devo devo lɛ do fi mina yi do dada kpo do o tso nɔ mi tɔn lɛ kpo o mi hɛn yi xɔ mi yɔ mina yi lo dzi pe ŋu bɔ mina ho kan ntoro mi lɛ.

guinwaimɔ. C'est l'homme c'est mm. l'homme angolais qui ramasse le premier l'escargot. Mm-hmm. ele mina ti mɛnu mi do <laughs> do gbe ɔmɛ bɛ dɔ to ɔmɛ keke alo to jimi mi do fun gbɛkilo. c'est eh, eh, mais nous t'en vivions. ewé náà wọ́n gbìn. Mm-hmm. bono ya utia ohwetɛnu kɔnɔ dɔlɔ ne tɛdɔ ɛlɔ kari ati yɔ. kiri ba kiri ba ɔyɛ oh. sɔbɛ oh, eh, kiri tó mɔ ye. ni tún ní e mɔ mɛ nutɔn vivi yɔ ewɛ nɔ wlɛ do. agbin. Eh, agbin si. eyɔn o mina wo kanu toro mitɔ lɛ ke wonu yiwa yɛ ɔ mɔdɔ mina lɛ lɛ kɔ adi dandan do si gbegbe eye dzawe yɔ bana gbɛ kante nu cinquante deux cinquante deux soixante sept euh, soixante sept quatre vingt dix soixante dix sept zero cinq zero cinq yɔn lɛ si kanɛ raza musala da la mi bɔ hɔntɔn toro mitɔ lɛ mina ye o kun we de kpɔ mana ya o lɛ ta nu nu yiwa eye exɔmiɔ mi ɖo nukɛ to tsabɛ lɛ si o tan wɛ bɔ hɔntɔn toro mitɔ lɛ ɖo to dzi yɔ loe sɔɖa yie yɔrɔ me vivi nu yɔ wɔna xlẽ do agui alo aguigo eh, eh, aguigo ah. alo wɔna do aguigo tɛrɛ e ka de bo dɔ mɔkɔ tɛnu wɛ yɔrɔ to lo eniyɔ mi yi o dada de tuto si o tso dɔ mi bɔ yi kpe kpɔn biwɛ do agba safi eme kplɔn do akpa eniyɔ ƒe tɛmɛtɛmɛ lɛ ekpo do italo mi bɔ mi mɔnukun jɛ o gbe yɔ mɛ kpe de o mɔdɔ ekun jɛ mi toro mi tɔ lɛ mina lɛ lɛ kɔ adzi toro mi tɔ do kpo do kanu to nomi mɛmi de dipa radio. ɔ mi do dagbe mɛ mi ko dole yɛ wenu. ɔ kpɔtse na sisan do ti rɛ ye. birisa jagan do fi ye. Oh, ɔ hmm. birisa jagan. yan ɛni pɛrɛ. ɛɛ aza y'a tɔ. ɔ pɛrɛ na wa yɛ do pɛrɛ yɔrɔ mm-hmm. mi dɔ felisɔ oke di zan gbaza na mɔ kɔɛ. mi la ko zan gbaza na mɔ kɔɛ fi de mi ka de i bɔ yɔrɔ mi ndo fiɲɛw se katele ka se tɛrɛn di si mɛ. fiɲɛw eya mi yi nɔ kan bi yɔ mi tán a bi yɛlɛ o filɔfilɔ di. nye ja kan fɔ biɔ do o fɔ gbe tada dɔ ti zan de jɔn wɛ. o pase nukun ye tɔmɛ e do loyin wɛ a mɔ mɔdɔ fo gbe yin wɛ de ko. ɛdɛ o ko tɛrɛ kɔnɔ zan fo gbe de yɔ mi mɔdɔ kɔnɔ jɛ. o fo gbe e ni nkɔ e dɔ e dalen me si aunu vivio ewe no ya obrendo o agbingo mm o umodo no mi jande wa gbe bono medero ja ja ja tan we o ahen o ando money don me mhm eyan bo tan si apa ko yo mi no de mara kan bi wa e o o tan si apa ko yo mi ko do san de dinale minale awaji ɛmi ale le kɔ adziro fi. mɔdɔ gamewo eyi ami do kpe ɖe. ɔ dada na te kpɔ wa bona wa gba jɛmɛ o mɛ yi sa vɛ nu lɛ bi hui. ɛyɔ ɛnatsɛ mina yi mi de fo do quatre vingt dix zero cinq zero cinq ɔdi cinquante deux cinquante deux mi mi do to di o to nu mi de fo yi ko do mu kan ye. oui alo. lɛmi ka di gbɛn. alo lɛmi de gbɔn. mi de o dagbe do bipo radio di enya ena yɔrɔ in kpɔn dɔ rolan azɔn wanu dɔn mm-hmm. n'a gbɔn fi bɔra an to dada de wa kan di yɔ dɔn n'u wa mi tɔn kɔntɔn wɛ n'o sisi yɛ bɛ k'a ju sini mi. fisa bi ka de bɔnɔ do to mi. n do bɛ sin a kasa to yɛn de. Mm-hmm. a kasa to mm-hmm. o de bɛ mi tɔn se yɛ. mi dɔw nu kan bi yɔ de yan mɛ na ko. ɛɛ n do nu kan bi yɔ k'olu to to mi tɔmɛ n'o ko fi bɔra mi ja dɔ k'olu gbɛ mi tɔmɛ kàmẹ́ ọ ọ mọ̀rọ̀ chábẹ̀ lẹ́mìnira yìí gbé ni. ẹ káàárọ̀ o. ó ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ilé ti ẹ kú gbani o. ó àdúpẹ́. ẹ kú ètò. bẹ́ẹ̀ni. inú mi dùn bá sọ ní àmọ́ bí ẹ̀yin bàbá wọn bí ẹ̀lẹ́ à ń gbẹ́ ètò nǹkan ìgbàlódé yé àbí káàdì nǹkan tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni à ń sọ nínú òkú iná wa ń gbàǹdùn. Hmm. ẹ̀ ń wí bàbá ń wí eh, bìànzì wọn fi tiá.

Eh, eh, kábíyèsí ọ eye mm. wa bó wa tán gbasale bó tán ìtàn si xo dɔ yɔ eye nu dagbe dɔ nu ezɔn bɔ yinɔ dɔ ifɔn kɔ da yɔ ahwan egba egba egba ye yɔ ewɔ ezɔn bɔ enɔ dɔmɔ eku ye nu ye tu. eyɔ mɛ de fɔ dɔ kanu to o nu mi. mi fɔn dagbe do bibu radio mɛ. dogo mi bibu radio mɛ dogo mi gbogbo kan lórí ọdún dada ní ìbílẹ̀ ó fúra yìí dada ẹ̀sùn gbọ́dọ̀ sáfẹ́ nù. ẹ rò pé yín mi. dídátọ̀ rẹ̀ tún ti ẹnu mi yọ sí fídíò sẹ̀. gbogbo dada boko nkudo ntí ni. lùwọ̀ sí kò tí ọ hmm. mọ̀ èyí mọ̀ mo ń pèrè yín akẹ́jọ pé àwọn ẹ̀dọ̀ pé rọ̀ mọ̀ rọ̀ pé mẹ yín wà nípò tọmẹ sí tàn yọ. Hmm. ẹ jẹ́ sì ìdò tó. nǹkan mi tán sí ẹ mẹ́ mɛ bana mɛ nyi wanu o o to tɔn. tó kún hmm. ara tán tó tìlásì tán sí òtàn ayọ̀ ẹjẹsì àdọ̀mí adótó òtàn sí tàntàn kọ àbúrábúrá sí kọ. èèyàn hmm. mi dámi lónìí kan bí ọdẹ yà. Eyon, ena tia non jida so len susi 90 77 05 05 mina yino yero kan no edo no mi. Do no e me na hoche. Nka hobi o me mafonga dia fọngànjì mẹ pé tí ká fọn dàbí. ní kúndó o tàǹgbà diọ. ọ tàǹgbà sá mi ìgbénu mi. tàǹgbà sá. Mm. bọ mẹmí tán sábẹ ńlẹ wa. Mm. ẹnà tí ẹnu kàkà. ọ yẹn ti kú lẹ. bọ dáyìí ọ yẹn mọ dọ ọdún tán mẹjì mm. ọmọ àgbò mẹsìn nù ẹnẹdẹ mẹ. yẹn mọ dọ dáyìí ọ ìnà dọ ọhún o savɛ nuko akumɛ nuko kunu fɛ kpeɖewo nye simɔ da yibɔ yinɔ dɔmɔ dandan bɔ nua si wɛ yen bɔ ada savɛ nubo ada kpomɛ nuwɔ nubonubo wa lɔ nɔgbɔn ko bɔ jinɔjɔn yi wa nyi de ya nyɛna kan bi yɔ dada eɖo sinɛ lɛ dɔ ekpo do mɔ egbe wa ya alo ye mi savɛ nuko do kpomɛ numɔ gbɔ wa ya ɛɛ o de yɛ dobo jɔn kan bi yɔ kpomɔ jɛnɛ ló mọ̀ ọ́ fún ṣe lè fi ta. ẹyọ mm. raza musa dɔw bɛ tɔji lɛ bi mɛ. ɛɛ bi dɔ tɔji mɛ n'o ye jigi bi a tɛ ɛɛ dɔwɔdi lɛ nin wa. ɛyɔ mi ka lo hoenu mi n'o hoenu keke a mina lɛ ala kɔ adi sibe gbe o dɔnɔ mi e lo kanu ye mina lɛ yɔnu kpo di mina lɛ tana. dɔwɔdun mi. mi fɔn dagbe yan. mi fɔn gaji mɛ. mɛ ti ka di. mi lɔ ma fɔn gaji yan. Mm. ɛyɔ ɛyɔ yɛlɛ yɔ mi lɔ kpɔnsɔ wi nikolasi angla. ẹyọ mi lónìí kan bí ọdẹ yà. ẹ o ndọ máa dó gbẹnu dada kúrò àwọn àtàn rẹ kúrò ẹnukúdọ nùtí mẹnu mẹ. ọ eh. ne nja sọgọnà ẹn dọ oye kote de la ti bọ ni dọ e jẹ kote ni ọ ẹnọ ti mẹnu mhm. Do fi nẹ gan yà do tún wẹrẹ mi bẹ tàn pàṣẹ nù nọdó tó fòyí wẹnu. àpá de tẹ́ fún mi mọ́. de fún mi dọ̀ torí ọ san san wan sorio ide agbome wa san wan ye mɔ diɲɔ ero simɛ ndo fina ka ɲi a alors que bila kɔnɔbara se tan donc nu le eti le eti le eyi nɔ san sise yɔ yena se tan bona do gbɛwanu mɛliyɔ ya mɛ yena do tun bona mɔnukun jɛnu mɛ. donc nu ye jɛ hɔn ne lɛ tso bɔ mi y'a fɛn gbɛ diɲɛ di ye. e di ye do akɔsodena ko ee i toɔ alo i na kɔ toɔ ẹ má fún àwọn ayé ti họ tó fún wa àwọn amẹ̀rẹ̀ jẹ́ fún àwọn aha. dɔnku mm-hmm. ẹ ká fún àwọn aha mẹ̀rẹ̀ yọ pẹ̀tọ́ náà mi pẹ̀tọ́ gan de mẹ̀. dɔnku kote ni ɔlɛ mɔdɔ ìjɛ fi ni ɔlɛ yɛ n'oti mi ndofin gan jiyan bɔ yɛ n'osɔ de lɛ o gbana wula dɔn gbana yɛ n'ogbajɛ fi ni mɛ kan jiyan. milɛ donu kan bi yɔ bɔ wa. e o. Eyo, era tiara mi reso mi na e no ero poro kanu mana leta na 90 77 05 05. Allo Oui, alo bon. Yo, mi gbɔnyɔ lɛ si o kanji vɔ fi mi ka ɖe hunhun lɛ vɔ ɖo gbla mi tɔ mɛ ya. Mi tsi radio, mi tsi radio mi tɔ. Mɔlɔ kan vovo ya. Ah, mi tɔ lɔ kan vovo lɛ, mo tsi radio mi tɔ tso ɖɔ ho keŋ. Ŋgɔ tsi ŋgɔ tsi radio. Mhm, mɛ tsi ka di. Ɛɛ, mi nɔ fi ni sɔnɔ. Sɔnɔ Bienvenue. Bienvenue. Fi tɛ mi mɔ kami tɔ si. Mɔ kami eyan ìpínlẹ̀ eyan mi hoji. nidu aka m yọrọ lórí mi sábà pẹ̀lú ansa. na ịga ihu wọ sáwọn anẹmẹ òkú àbáyé mi. na ịka ikpe ọhụrụ nụ ahọsọ onye wee ya ji. ahọsọ onye wee sáà ló gbọ́ ọmọ mm-hmm. ìdíjú gbọ́ ọ̀rọ̀. eyan mílẹ̀ dùnú kábíyọ̀ rí fún wa eyan ena tse mi si ìpín lẹ ohraza musa mi sanni mẹlẹ are israel de gbɔn eniyan o game yan ena wlẹ to mi o mẹla ko sọ̀rọ̀ bienvenu eyɔrɔ si ìpín lẹ dikin abi yɔrɔ mi jele ho eden do tin do fɛnɛ bɔ o akɔso o tsabɛlɛ si ayɔ dzi yɔ ewa yi we ne gbɔnu ka yi mɔ adzi. nítorí kí ọba kábíyèsí méjì àwọn gbọ́ ní nítorí onìkan ló bèèyà bẹ́ẹ̀ bọ́n ẹ̀ akíolúwa yóò bèèyà kábíyèsí méjì kò sí ń jà bẹ́ẹ̀. èdòkúrú mẹ ẹ kà mọ bí ẹ. àhọ́sùwè hmm. ló tí a bẹ́ a. bí ònà ọkẹ́kọ̀ọ́ léwu bọ̀ ọ́ yà ń jẹ ọba gbà bọ́ mọ̀ ìtì ọba kò ní kò ní gbà fọlẹ́ ọba méjì lè wà bẹ́ẹ̀ ọba méjì ń kò fi wà gbà. nú mẹ tùnú mẹ nyọ́nu yẹn etun hmm. lẹ́nu dùn.

hɔn o tutomewɛ nɔ do. tutomewɛ le yovo nu esɔ yovo ali dzi diyan ena blo bon que vous considérez ena vali ena dɔ ɛmɛ lɔ edu gan bɛna ze jija yiyan edo mɔ do yovo gba e, yovo si alɔxɔe lo mɛwo yi xɔe le kɔnɔ togbɔn bɔn nos nɔ jija yiyan ede eyan o dada o me kan bi ɔlɔmɛ ntsi le yanni wɔ zɔn bɔ o edze ahwansi akpakɔ mi ɔrɔ ba mana kɛnde o ame mɛ mi ka o tan hɔn adi yɔ o nɔrɔ kan bi ɔlɔmɛ mina si yi na yi do a dada mina dɔ ko kile o ntɛju we dɔ ko de. nípa ti yen nɔ ɛɛ n wo ti tɛlɛ o ti tɛlɛ. nu yóò jẹ da yìí ọ nu yóò jẹ ó jẹ. ẹ kò jẹ tí ẹ mọ̀ sọ ní lásìkò òní wọn fi wọn fi dàgbà wọn fi kọ̀ǹkẹ́rì ìlú agbọ̀n mẹ́ẹ̀dín yẹ ọ ena efun ahun amẹlẹ bonado vlọn bonado gbolo atawẹ bonado gbolo atawẹ eka mm. gbọmọ gbẹtọ naku gbẹtọ kaku ọ enu fún ibọ esọnọ yin nu dagbede ya nu eko jẹ hue nínú ọkọ jẹ. eko jẹ àti pé yé à ń sọ ní ìfọ̀n kọ̀dá mm-hmm. ìfọ̀n síbẹ̀ gbogbo ènìyàn mm-hmm. kò ní kò ní kìíní sí i àti pé kò ní. esɔ enu eniyan sɔ yin nua wenu tɔn wenu hotu wenu si a wenu ho si a wọn we hoho si a wọn eniyan lɛ ewɛ do mɛlɛ si ni eka sɔdɔ azɔ wani. eka sɔrɔ esɔrɔ pinpin mɛ de wo. ɛyɔ yɔ sɔ ni ifɔ ɛɛ tsabɛ ati fɔn ki ɔki tɛ bɛɛ bɛɛ bɛɛ yi naanyi one wɔn si ìfɔn lɔ ya ni. eyidɔ eyidɔ mɔdi yɛ eyidɔ ekunɔ da yi de yɔ enayi nu bɔ ewo tɛ eblo yi yɔ egbedi yɔ ewa kutɔnu yɔ fɔnudɛ nu da. ìhun òfɔnukpɔdɔ tsabɛlɛkpɔ ìnɔnɔkpɔfɛ. fɛɛ fẹ mm. bí bí bí ẹ lọ lóko wa ọ̀hún sí gbẹ wọn ìfọ̀n ọlọ́kàn ọ̀nà òkú bá. ìfọ̀n lẹ́wẹ̀ẹ́ nù lẹ́gilẹ́ nù yẹ nù ìgbẹ́ wọn nù yẹ sọ̀mọ́ ẹ̀ náà lọ. kò ní kò ní. Mm. ẹyọ bọ ẹyin tíabẹ nù sọnù ọhẹnà dà fọnù yọnu wa yín fọnù yọnu wa ọhẹnà dà tíabẹ ndé pọ̀ amẹ. hẹnà bí ọdún mẹfẹ bọ mí nà náà yẹ bọ ndé bọ náà dé jẹ ya. ndé gbẹ ya ndé mm. gbẹ ya máa ń wà yín wẹ́yìn mẹ́dídà eyan mi la xɔ tìmɔ te mi lo lo fɔngbe do ɛda yi do tsagbe si gbe ɔmɛ ne mi la ti mi gbɔn ko ete ne kɔnɔ zan fɔngbe ene o. le proverbe l'explication. tó tí òwe yá àgbẹ̀ kalẹ̀ fọ ní òní ọ̀yánu ni ìyá ń ta ye ògbín àdúkẹ́lẹ́ òní ọ̀dá inú ètò wọn ògbín ọjọ́ òkúta. ògbín dìyàn etí so etí àwọn yẹn dọ̀hún. Mm-hmm. bí ẹ̀ ń wà ń wò ẹ̀ méjèèjì ojú méjì lẹ̀ wà ń wò bẹ́ẹ̀ ni. nú mẹ́wẹ́ ka zɔn kpɔ boro bi ba wɛ mhm. ŋunu ko ene wɛ do gbìyàn ba wɛ nɛ mhm. nua ne ka di àwọn yan nɛ. Mhm. lẹ́yìn wọn wo ni wọn jò òkúta ń tsojú ẹ méjìjì. bẹ́ẹ̀ ká tsi àwọn yan dɔn domimɛwɛ lɛ nukume. kò sí jẹ́ tó nìkan c'est c'est naturel c'est. eyi mɛ de tɔn a sɛnawɛ eyi sɛwɛda agui mi mɛwɛ ne ka o. àgbẹ̀nugbọ̀ gbẹmɛ nɛ. n wọ̀nyẹn di tó nìkan olùyẹn kọ sọ̀rọ̀ ni mo ta ye ogun. bọ ẹ na wozu mẹrẹ po tán mẹ na a mọ gun mẹ ní wọn yàn lọbọ sọ. ẹ ẹ díẹ ni jábọ̀ yẹn sọ̀rọ̀ ni òní ọ yanu òní yẹn ta ye ogun kí ni bọ̀ yẹn sọ bẹ́ẹ̀ lùgbà yìí. mi mẹ́wé lẹ́bọ̀ mi ò sì sọ bọ́n a ah, mọ mẹ́ẹ̀dọ́gbọ̀rọ̀ mọ mm. ẹwẹ́ yín nù náà. ee ne ma ko tẹnu ẹ nọ tó fún wẹlẹ kó mi nalẹ tana. nígbà yẹn sí yẹ sọ bẹ́ẹ̀ àwọn yà ń pòwe yẹn náà ń jàbẹ bí ẹjọ ní nkẹ pọ. eno dolo ene ota e chabe no mi donde ba me bitan ni nkene oni ke on koko un ne gri bo me re po ma so ma ya ode wa lọ́jọ́ ẹ̀ fóònù kẹ́hán. bẹ́ẹ̀ sọ́jọ́ èjòdónú mẹ́lẹ́vọ́. ça mm. devient la propriété de oníyànjọ́ ẹ̀ fi hàn. bọ́n ewozu mẹ́ èjòdónú tán à ń fi àkókò yẹn à ń pè gbogbo ọmọ iṣẹ́ abẹ́yọ̀ wà níyì odi lóde nkútọ́nu bíbí àti lágbègbè àtòní ń gbọ́ àwọn sọ̀fọ̀ ní nkẹ́ẹ́ wa ilé ọlá ààfin ilé ọba ìtsàbẹ́ òun lọ jẹ́ òdodo ìtura bàjọ́ ẹ̀ ńlẹ̀ lọ́jọ́ kan onímí ń kọ́ àṣọ ní túnká òun sì ni. tí a bẹ̀ fi lẹ́ni ká tún lọ èmi jó tó èmi tán dó tàn èmi tán dó nù mm. èmi tán dó mm. ló mẹ́rẹ́ fòsí àlọ́ mẹ́wọ́n mm. ní tún wende eh, na wabɔ adze nɔ na yi gbɛ ko omere vosi alɔ me. ɛ ɛna tẹ mi de so mina suta nɔ ka enu tɔn o toro mi tɔlɛ ɛdɔ mi tsele mina do nukun mi do si gbe yɔ adzi ɔ axɔso les auditeurs aimeraient bien que vous soyez là le samedi prochain ou que vous envoyez également une délégation. ɛɛ eh, omi ko ni bɛ wa mɔ cɛ musoni ɛɛ kò lè jɛ nkini ɛɛ eh, ye ɔjɛ ọ jẹ́ pé mo ní nǹkan ń ṣe bíbí mo fi mo fi wá ń nù bó di lọ́la nǹkan ti nǹkan tẹ́ padà mo ti yá tó nẹ̀nẹ̀. kábíyèsí mm. ọ̀rọ̀ kẹ́ ẹ vẹ́nu èmi soso lọ́nẹ́wẹ̀ dán èmi wá dèmi kako ro kutɔnu emi lɔ emi kún kan ro kutɔnu bɔ bip radio na yɔ mi do tan emi tɔnu tan emi tɔn wo bɛ mi nanɔ sɔ ewɔ ɛzɔn bɛ ɛnu yɛ azɔ kpɔrɔ te nu emi do tsa bɛ dɔn bɛ mi na wlɛ do eyan hɔn mɛ kpɔlɛ mina do nukun yɛn natsɛ nu dokoro kpɔ mi tɔn lɛ mi yi o dada tsabɛtɔn ade toto akikenjo si o dzonɔnɔ mi mira hoti mɔte afura ekplɔn do akpa yi ne ko ba do nu tete ŋgbe ka yi vi dzidzi tsabɛtɔn ye mira hosi la sɔ kege ati wo de so eyi dasa e, zumɛ si o mɛ xɔ do kpɔ ayi dze do kpɔ do fɛnɛ bo ka dɔn do tan si akpa ko de so mi ye mi bi si o dzonɔnɔ mi arazaki musa wɛnɔ mɔra xɔ dzidzi zun brisa jagan mi akpa xoe o we gɔ enyi o tsabɛlɛ etɔn yɔ mina lɛ kɔ adzinu mi do sibigbe edza o ye. tán gbasa wàá tùnú dákọ̀ o lójà tẹ́jí kpónúba sọ́gbọ́n wẹ́nu so síbígbé lẹ bí yọ̀ọ́ bá fún de mẹ́ lò bí pradio